alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi ja'ala ibadata sha'ban isti'dadan li ramadan ọba tí ó ṣe àwẹ̀ inú sha'ban tó ṣe ní ìlànà fún wa látẹnu anábíwa muhammad sallallahu alaihi wasallam tá a máa fi súnmọ́ ọlọ́wọ́ bá wa wasalatu wasalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run kọ́bọ̀jì sí òun náà ni aṣíwájú anábíwa muhammad وعلى آله أننا قبا ورالي قطا قطا وصحابه أجمعين قصبا وصحابة على لقبا أيوم يامن إنه أسنوا متعفف بان صلى لني أوناني شعبان بين السنة والبدعة وشعبان استعداد لرمضان شعبان أسطا وانبه أما يجسم لله وباسلته فوانبه àtàwọn àgbélẹ̀rọ ẹ̀sìn táwọn èèyàn tí wọ́n fọwọ́ ara wọn hun tí wọ́n sì gbé e kalẹ̀ sínú ṣàbán táwọn afẹ́sìn ti tú àṣírí fún wa pé kò sínú tànàbí filẹ̀ fún wa lẹ́yìn náà kálẹ̀ mọ̀ pé ṣàbán tá wà ń bẹ̀ ìjọsìn wà ń bẹ̀ púpọ̀ láti lè bá a máa fi palẹ̀ mọ́ fún Ramadan tí ń bọ̀ Ramadan náà kọ́lọ́mọ́sá jọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa kó jẹ́ afẹ́mi gbà kọ́mọ̀sẹ̀ ní àgbà máa fẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́dún ọ̀la Ọlọ́run ọba wa لقد من الله على عباده بأنواع العبادات ọlọ́run ọba Allah ọba tó dáwà ọba aláàánú ni ó ṣe àwọn ìjọsìn nínú àrán eríṣiríṣi àwọn ìjọsìn tá a lè máa fi súnmọ́ ọlọ́ ọba yánà ha Rasulullah sallallahu alaihi wasallam anábì sálàyé gbogbo ẹ̀ pátápátá ipò eléyìí ní tẹ́ṣì tẹ́ máa fi súnmọ́ lọ níta anábì ọba ti sálàyé fún wa kìí sẹ̀sìn níta anábì ọba ṣe nínú ẹ̀sìn a gbọ́dọ̀ ṣe é ànábì ni wọ́n fi sàṣíwájú wa ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa ṣàbán ta wà ń bẹ̀ yìí oṣù ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù ọjọ́ ọ̀run oṣù yìí oṣù tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí máa ń gbààwẹ̀ púpọ̀ ni àwọn aláṣọ fún wọn lérí ètò yìí pé kò sí tí wọ́n pè láwẹ̀ Rajab èyí tí ọba ti sínbẹ̀ a máa ṣàlàyé kò sí sínbẹ̀ ló já sọ èyí tó ti wá jẹ́sìn fáwọn tá fẹ́ ṣẹ̀sìn tá a fẹ́ gbààwẹ̀ a máa ṣàlàyé gbogbo àgbà àwẹ̀ gbogbo asúmọ́lọ́n pẹ̀lú àwẹ̀ oṣù àwẹ̀ láwà yìí òun náà ni oṣù ṣàbán òdísọ́lá muhammad sallallahu alaihi wasallam máa gbà wọ́n bẹ̀ àwọn sàhábà máa gbà wọ́n bẹ̀ àtàwọn wòlé ọlọ́run súnà ni kò máa wáká súnà ni kò sì máa ṣe má ṣe bídíà má ṣàdá dálẹ̀ torí anábì ni kullu bid'atin dalalah anábì ni gbogbo èyí tẹ́ bá ti hun fúnra yín tẹ́mi ọ̀lọ́wọ́ ń bẹ̀ tẹ́ẹ̀ sí ń pè lẹ́sìn fáwọn èèyàn anábì ni ànú ni wa kullu dalalatin fin nar gbogbo ẹni tí bá sì ń gbìyànjú nínú ẹ̀sìn tí ń ṣe wàhálà ọwọ́ ajẹ́sìn tí ń ṣe yìí kọ̀lákọ̀ọ́lẹ̀ ànábì ò ṣe kò tó ṣe ànábì ní yọ́gbẹ̀sán àmọ́ iná lẹ̀sẹ̀ ọlọ́run mọ̀ ṣe wá ní àṣẹ̀sìn wọná o ọlọ́run. ani usama ta bùnú zayidi ni rọdí allahu anhu afáwa usama ọmọ zayidi nínú àwọn tí wọ́n jòkó gba kí lọ́dọ̀ ànábì ni. kọ́lá ń sọ fún wọn yìí pé kúlìtò ya rasulallah ó lè mi mo challenge anabi mo béèrè lọ́wọ́ anabi mo sọ fún anabi lam araka tasumu shahran min ash-shuhuri ma tasumu min sha'ban ó ní mo sọ fún anabi pé wo jíṣẹ́ ọlọ́ èmi ò rí ọkọ máa gbàwẹ̀ púpọ̀ nínú gbogbo oṣù tó wà nínú ayé lẹ́yìn ramadan tó tó àwẹ̀ tó máa ń nínú sha'ban ó máa ń gbàwẹ̀ púpọ̀ nínú sha'ban qal anabi wa sọ fún òun pé idha ka shahrun yaghfalu an-nasu anhu oṣù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fọ́nú fọ́ra àṣetáni gbà wọ́n lágbé láti súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀láwẹ̀ nínú oṣù yìí bayna Rajabu wa Ramadan oṣù náà lóṣù tí ń bẹ láàrin Rajabu àti Ramadan anabi sàlàyé oyé ó jẹ́ àmà pé ṣàbán lòun rìfàsì ọ̀rọ̀ ṣàbán lòun sọ anabi lóṣù tó wà láàrin Rajabu àti Ramadan lòun sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àṣetáni gbà wọ́n lágbé wọ́n fọ́nú fọ́ra wọn ò mà wọn ò fura ipe ìjọsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ وهو شهر ترفع فيه إلى أعمال إلى رب العالمين أنا ní oṣù Ṣàbán ni Ọlọ́run Ọba máa ń pàṣẹ pé kí wọ́n kó àwọn iṣẹ́ rí ẹ̀dá tó ṣe lọ́dún kan kí wọ́n kó wá sí sánmà ọba tó ní gbogbo àgbáláyé tí ń tọ́jú wa nínú oṣù yìí ni wọ́n máa ń kó gbogbo iṣẹ́ ẹ̀dá tó bá ṣe lọ́dún kan lọ sí sánmà fa uhibbu an yurfa amali wa ana sa'im Ànábì ní mo wá fẹ́ ó wù mí kó pé ìgbà tí wọ́n bá máa kó sẹ̀mí lọ kó pé ààwẹ̀ ni mo gbàgbé yìí nítorí bẹ́yìn bá gbà wẹ̀gbẹ̀ ìyínsẹ́ ọlọ́run máa ń gbà lọ́wọ́ àyàn ní fíkẹ́hù dẹ̀lìlì kí náà ń gbọ́ yí nínú ẹ̀rí tí mo mú wáyé òun náà nípa anábì muhammad sallallahu alaihi wasallam anábì a máa gbà wẹ̀ púpọ̀ nínú ṣàbán anábì a máa gbà wẹ̀ púpọ̀ nínú ṣàbán léyìí tí gbà nínú àwọn oṣù mi torí pé ọlá rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ lẹ́yìn náà anábì jọ yé wáyé pé ìdí tóun fi ń gbà òun náà ni pé òun fẹ́ kọjá pé àwẹ̀ lòun gbàgbẹ́ nínú iṣẹ́ tí wọ́n kó lọ́dọ̀ ọlọ́ àwẹ̀ ọlọ́run fẹ́ràn ẹ̀ púpọ̀ lẹ́yìn náà ìyàwó Aisha ọ̀kan náà ìyàwó ànábì òun náà tún dá sí wọ́n ní wà máa ra ètò Rasulullah sallallahu alaihi wasallam ó ní ìrí ọkọ mi tí wọ́n ń pè ní Rasul òjíṣẹ́ Ọlọ́run òun ò rí istakmala siyama shahri qat tọ́wọ́ gba àwẹ̀ kan tán pérépéré láì ní dínbẹ̀ illa Ramadan Ramadan nìkan ni máa ń gbà pé pérépéré tí kankan ò ní dínbẹ̀ wà máa ra ètò fi shahri akthara minhu siyaman fi sha'ban ìwà rí oṣù tó máa ń gbàwẹ̀ púpọ̀ jù tó tó ṣàbàn àmọ́ èyí tí máa ń gbà tán pátápátá òun náà ní Ramadan ètò mẹ́ni pé kì í gba ṣàbàn tán fíkẹ́ kò dẹ̀lí ní kílà ń gbọ́ yín bẹ́ẹ̀ òun náà ní pé oṣù ṣàbàn anábì àmọ́ gbàwẹ̀ púpọ̀ ń bẹ̀ afáwọ̀ sàmọ́ jẹ́rì ìyàwó Aisha jẹ́rì àtúnwọ́n ń gbọ́ yín bẹ́ẹ̀ fáwọn tá a máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ rájàbù tá nípa ànábì sallallahu alaihi wasallam kò gbóṣù kan pé pátápátá yányán lẹ́yìn Ramadan nìkan ni màá gbà tán pátápátá nígbà wá bẹ̀rẹ̀ láti lájàbù tọ́wá lọ lè sọ̀rọ̀ ẹ̀mọ́ Ramadan ọwọ́ àpòsù mẹ́ta gbà rẹ̀ láì sinmi èyí tó ń seun ẹ̀sìn ni wọ́n pè àmọ́ lọ́dọ̀ ọlọ́run kì í sẹ̀sìn níta ànábì bá ń ṣe òun náà lẹ̀sìn tọ́lá ànábì wọn ni ká máa kọ́sẹ̀ ẹ̀yọ́ máa yá mi mọ́jọ́ yá ọ lẹ́nu o lè máa sọ pé ah sáwẹ̀ ọ̀wá dà àwẹ̀ dà àwẹ̀ rẹ̀ wọ́n máa wá fi tẹ̀lé bá ànábì ṣe gbà eléyìí ló fi ní ládá ló fi gbẹ̀sán sọmọ pa àwọn kan náà wàá bá nabu muhammad sallallahu alaihi wa sallam tó ń láwọn ò ní jẹun mọ́ nínú ọ̀sán àwọn ò sì ní sùnmọ́ lóru kọ́dà àwọn ò ní fẹ́ yàwó sọgbọ́n tá ànábì sọ fún ọ ní táwọn náà ń ṣe ní ẹ̀sìn náà ni wọ́n pè ànábì sì ní ẹ̀sìn kan yẹn níwọ̀nba wọn tún wọn sí lẹ́sìn òní sàṣe ètò òní sàṣe jù ànábì sọ fún wọn pé ẹ̀sìn kan yẹn ànábì fama rọ kí bá ń sùn ti fọdẹ sàmì ni ànábì sọ fún àwọn sàhábà yẹn pé kí wọ́n kọ̀rẹ́ ti ara wọn ẹni bá kú lórí sunna mi Ah, kò sí lára mi náà èèyàn máa yá wọ́n máa pé sọ́lọ́wọ́n wa nígbà ni ṣé ọ̀wá dáa ni kò dáa tá ànábì ọba ti ṣe tá ànábì ọba ti ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ èèyàn máa yá mi wọ̀mìnà lè bídà alimuntashara fi ṣàbàn nínú àwọn àdádálẹ̀ èyí tó gbajúmọ̀ láwùjọ ti wá yìí tó yẹ kí gbogbo àwa imams gbogbo àwa alfa gbogbo àwa mashaikh àwọn ṣéwù ṣéwù kálí kálí mójútó báwọn yóò ṣe filẹ̀ láwùjọ wa kò ní dáa káfà kan máa rúfin kọ́mọ wá pè ń tọ́lọ́wọ̀n pè lẹ́sìn kọ́mọ pè lẹ́sìn fáwọn èèyàn látara àwọn kàkókà kan tó ti kà àwọn tíra tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tó kó wọlé yìí gan àwọn ti sún náà lò wọn tí wọn ti lò ó mọ́ tí wọ́n wá tún kó jáde ń wò yìí tó wá tún sọ pé ara ẹ̀sìn òun náà ní ká dìde ní òru mọ́júmọ́ ìdajì ṣàbán nísìfù ṣàbán ni wọ́n máa ń pè náfìlà káwá pèrò ìpè àfẹ́ṣe náfìlà lóru jọ́kẹ̀ẹ́dógún ṣàbán òru ìdajì oṣù ṣàbán nísìbò ṣàbán gbogbo àfàtì bá ń ṣe mọ́ṣáláṣí kó lè stop ẹ̀ tí ọba fẹ́ jìyà ọlọ́ gbogbo àfàtì bá ń pèpè síbẹ̀ kó lè bẹ̀rù ọlọ́ a máa ń tẹ̀síwájú nínú mani a máa ń béèrè lọ́wọ́ àwọn ará àfa àmọ́kà àti màdínà ní pé ẹ dákun sí ilé náà tó wà nínú ẹ̀sìn tó lẹ́yìn lẹ́jọ́ kó ń bẹ̀ ẹ̀yọ́ màyá mi wo àwọn àfẹ́sìn pátá ní wọ́n panu pọ̀ pé ìmọ̀ ṣe náfìlà nísìfò ṣàbán ní òru kẹẹ̀ẹ́dógún inú oṣù ṣàbán àgbélẹ̀rọ ẹ̀sìn ni tọ́lọ́wọ́n ọba ò fọwọ́ sí tànàbí ò fọwọ́ sí wọ́n á máa pè ní sọ̀látò alifiya àwọn míì wọ́n á máa pè ní sọ̀látò bàráà ẹ̀yọ́ màá yá mi náfìlà ọgọ́rùn ìwọ náà máa gbọ́ tó fi mọ̀ pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ò sọ rúwẹ̀rí pé òun ṣe rúwẹ̀rí fún wa àwọn sàábò sì ṣe rúwẹ̀rí náfìlà ọgọ́rùn sálámà 50 fatiha kan nínú rákàkọ̀ọ̀kan àti láì ṣe pé wọ́n ṣe kàdísì fún yín wọ́n ká àyà fún yín ẹ̀yin náà ti mọ̀ pé ìkíkùkí lẹ̀ ń kí nígbà tí wọ́n fi kéde dájì gbogbo àwọn jàmọ́ ti sá lọ mọ́ṣáláṣí àbíkọ́jẹ́ pé wọ́n kàn wà ń bẹ wọ́n máa tò gbé wọ́n máa sùn àárọ̀ máa ro wọn ẹlẹ́mí ọ̀sùn mọ́ṣáláṣí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ máa ń pọ̀ o àmọ́ àwọn tí wọ́n ń parí rẹ̀ tó nǹkan nítorí kìí ṣe ọ̀nà anábì wa Muhammad sallallahu alaihi wa sallam náfìlà anábì lóru bí ọba kí mọ́kànlá yóò kí mẹ́tàlá níwọ̀n ba níwọ̀n ba làá máa ń ṣẹ̀sìn ẹni bá wá dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn wa Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ẹ̀tún wá rìpítì kúrò aláwọ̀ mẹ́wàá ẹ̀dàkùn rẹpẹtíṣàn ìmá rìpítì kúrò aláwọ̀ lẹ́yìn fatia nínú ẹ̀sìn olè yín wa kò sí nínú ẹ̀sìn tànàbì tó mú wa yọ kò sí sínú àdéṣe kankan anábì ni man ahdatha fi amrina hadha ẹni bá dàda kú dàálẹ̀ fi dinina hadha nínú ẹ̀sìn wa máa lè sàmínú tí ò sí lásìkò mi fọwọ́ rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ máa ya mọ̀ pé kúrò aláwọ̀ lọ́sàn ebi fatia ló àníyàn sin wa yìí ó sì ń tà nábì sí ó tún wá ṣe lọ́nà tó gbà sí tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́ bá súnà bẹ́ńlẹ̀ mọ́sá dáadáa lẹ̀ wọ́n pè nìkan ní ibùn abi al ọmọ bàbá pupa fẹ́rẹ́fẹ́rẹ́ ni wọ́n pè arákùnrin kan ni òun lọ sí masalasi kan ní Baitul Maqdis ó lọ sí masalasi kan ní Kudus masalasi yẹn ó lè ṣe náfìlà ní òru nisfu Sha'ban onìkan ní dáṣe ohun rẹ̀ dùn púpọ̀ ẹnìkan nú àwọn ará àdúgbò lọ́ba rí pọ́hùn ẹ̀dùn lọ́ba jòkótì lòun náà bá dó pẹ̀lú wọn bẹ̀rẹ̀ sí yànnà fìlà ẹnì kẹta náà tún jọyìn wọn ìgbà tí ó fi di ọparí náà fìlà bídí àyè tán mọ́sálásí ti fẹ́ kù lọ́ba ní sẹ́mi pọ́ dá báyìí iṣẹ́ rí pàpọ̀ ibi abá ti pọ̀ sí ọlọ́run fẹ́ sórí pípọ̀ yẹn nǹkan ọlọ́run fẹ́ lò ó lérò lẹ́yìn tó ṣe tán wọn àṣetán òun ló lérè jù má máa sọ pé torí pé èrò ń tẹ̀lé ọ lọ́wọ́ a máa sọ àwọn èèyàn nù so oríṣi tọ́ọ̀nù lérò lẹ́yìn jù ọ lọ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ṣe dálẹ̀ náà ni eh, lẹ́yìn ọgọ́rùn-ún di méje sókè tánàbì ti lọ sallallahu alayhi wa sallam àlìyáwó ọlọ́wọ́n bá lè mi akmaltu lakum dinakum gbogbo tẹ́ fi sẹ́sìn àti parí ẹ̀fà nàbì àti sàlàyé kò sí ní sọ́sọ́ àbá ń bẹ̀ ẹ̀yọ́ màá ẹlòmíà lóhun kanu tíra ni sórí gbogbo tíra kọ gbádùn gbogbo àwọn lárúbáwá ti sì ń kọ tíra lálàáfíà ọwọ́ òdodo ni ó sì padà rí tọ́ bá wọn òdodo tó tó bá fẹ́ sin lọ́wọ́ ọba lọ́lẹ̀ bá àwọn àfa súnà máa ka tíra súnà tí ọba ní tíra nílé máa sọ fáwọn èèyàn kan wọ́n júwe tíra súnà fún ọ lóòfin ní sọnù lóòfin ní sọ àwọn jàmá rẹ ẹ̀yìn máa múná lẹ́ dálẹ̀ gbogbo àwọn èrò èrò èrò ìjáde àpèrò nítorí àníyàn tó wà lábẹ́ tẹ́yìn máa tọ́lọ́ náà sí ma gbogbo ẹni tẹ́yìn wá bá ká kéèyàn máa sọ fún yín pé òru nísòwò ṣàbá ni wọ́n yí kádàrà padà sọ ma pé òun pé òru lè dátìlẹ̀ kọ́dírì rọrùn èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa tí n bá ṣe bídíà tó bá pọ̀ rẹpẹtẹ kòkún ọlọ́run lójú o bọ́ba ṣe súnà tó máa níwọ̀n bá ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ torí òun ló ní kọ́ tẹ̀lé ànábì ọba sì tẹ̀lé ànábì yọ gbàṣẹ rẹ̀ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú ṣàbá ń táwa yìí àwẹ̀ wà ń bẹ̀ thirteen fourteen fifteen bẹ́ẹ̀ kò tún gbà mí tó bá tún lágbára lẹ́yìn rẹ̀ láti fi súnmọ́ lọ lẹ́yìn náà láti fi palẹ̀ mọ́ fún Ramadan ẹni bá ń gbàwẹ̀ nínú Ṣàbán àwẹ̀ Ramadan ò ní nira fún ọ má ka Kùránì nínú Ṣàbán yìí torí pé nínú Ṣàbán yìí àwọn sálàfù sálẹ̀ àwọn ẹni rí wọn máa ka Kùránì púpọ̀ ń bẹ̀ ni wọ́n fi ń pè Ṣàbán ní ṣáàrùl kùrà oṣù àwọn àfa aka Kùránì rẹpẹtẹ wọ́n fi ń practice ilẹ̀ kí Ramadan ó tó dé ẹ̀yọ́ màá yá gbogbo tó fẹ́ sínú Ramadan pátá tètè bẹ̀rẹ̀ nínú Ṣàbán ọ̀fẹ́ tọrẹ tọrẹ nínú ṣàbáwọn kó lè bá ọmọ ọlá kó tó wà ní Ramadan torí pé oore tó wà ní Ramadan ẹni tí ò bá rí oore náà oore ńlá ló bẹ fún gbogbo dáadáa tó fẹ́ ṣe nínú ẹ̀sìn yìí náfìlà máa fi kọ́ra máa fi náfìlà kọ́ra kí Ramadan tó dé nínú ṣàbáwọn lẹ́yìn náà àwọn àlùfáà wa wọ́n jẹ́ àmà ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù sálẹ̀ àwọn ẹni rẹ̀ nínú ṣàbáwọn ni wọ́n máa yọ zakati wọn nítorí kí wọ́n lè bá fún àwọn atálẹ́kà kí wọ́n lè bá fi bẹ̀rẹ̀ Ramadan ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin olówó tọ́lọ̀nkẹ́ Ramadan ní bọ̀ yìí ẹgbáradì ẹgbáradì ẹtọpasẹ̀ àwọn àfa súnà àwọn àfa dáadáa tí wọ́n bá ní sọ̀rọ̀ tí wọ́n bọ́pọ̀lọ sọ̀rọ̀ táwọn èèyàn tí wọ́n yí padà tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n dára mọ́dọ̀sìn Ọlọ́run àwọn náà ní kẹ́ gbé ohun wọn sáfẹ́fẹ́ ṣẹlẹ̀ àwọn tí wọ́n oṣù Ramadan kìí ṣoṣù wàhálà oṣù ẹ̀sìn ni oṣù ìbáàdà ni afáwà zórí ó ní fàyínàmà Ramadan ó ní ẹ̀ẹ̀mà eh, tí jẹ́ Ramadan ó ní qira'atul Qur'an wa it'amu ta'am oṣù táàmà ka Qur'an rẹpẹtẹ ni táàmà ka Qur'an táàsì máa tu fáwọn èèyàn lọ́nà tó lọ́n gbé kalẹ̀ lọ́nà tó bá súnà mu lẹ́yìn náà oṣù táàmà fáwọn èèyàn lóúnjẹ oúnjẹ oúnjẹ ìlànà <laughs> fáwọn èèyàn torí pé bí òṣòúnjẹ sàárẹ̀ àti sínú ọlọ́run gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹgbẹ́ oúnjẹ jáde ẹ̀sánú àwọn èèyàn lẹ́yìn náà àtàwùbàtò nàṣọ nínú àwọn kan tá a ṣẹnu ṣàbá yìí òun náà ní ká lè túbá gbogbo ìmúkúmu ìjẹkújẹ ìfàkúfà ìwọ̀kúwọ̀ ìṣekúṣe ìsọkúsọ ká lè filẹ̀ nu ṣàbá láti fi kọ́ra kí Ramadan ò tó dé o nítorí oṣù àforíjì ni kò ní dáa kó o tún mọ sẹlọ̀ níbẹ̀ o tẹ́sẹ̀ ẹ̀ bá ti mọ́ nínú ṣàbá ọ Ramadan lẹ́yìn náà gbogbo ẹ̀ náà bá ṣẹ̀wá bàbá ara wa ọ̀rẹ́ wa àfa tàjọ jẹgbẹ́ tàjọ ń jàfa ìmáàmù tàjọ ń ṣẹlẹ̀ máàmù àwọn ọmọ ìyá brothers and sisters àwọn tàjọ ń bẹ lọ́jà yóò dà kọ sàfódìní fáwọn tó bá ṣọ nínú ṣàbá kó tó wọnú Ramadan nítorí ọgbọ́dọ̀ gbé ẹ̀mí dídì yẹn kò ní tán ìnígbà ni ọgbọ́dọ̀ gbé wọnú Ramadan o tó bá fẹ́rẹ̀ yọnu ọlọ Ọlọ́run ni olùyá àfọ Ọlọ́run ni ṣàmójúkò fáwọn èèyàn wọ́n ti ṣe ọ́ pé wọ́n ṣe wọ́n ṣàmójúkò wali yasfahu kò sì parẹ́ kò lẹ́mí rẹ̀ ala tuhibbuna an yaghfira Allahu lakum sí wọn náà fẹ́ kọ́lọ́wọ́n bọ́ fèrè jìn wọn náà wallahu ghafurur rahim ọba yìí ọba aláforíjìn ọba ti kẹ́yà ni wọn náà ṣàforíjìn kọ́ wá sí dáadáa sí wọn tó ń padà nítorí Ramadan ti ń bọ̀ Suratu Nur Quran twenty four ayah twenty two lọ́nà ti ń bá wa sọ wọn bẹ̀ lọ nínú àánú rẹ̀ gbogbo dáadáa nu ṣàbá pátá kọ́lọ́wọ́n mọ́sàdí àlẹ́ Ramadan ni wọ́n ń bọ̀ yìí ọlọ́wọ́ mọ́fìlásùn náà wọn tí Ramadan náà wọ́n ti tán o ọlọ́mọsà já ṣe Ramadan tọdún ní kátó wá sọ pọ̀lọpọ̀ lérílẹ̀ ayé kọ́ wá gbà lẹ́sìn fún wa látọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́jọ́ máa ẹ máa tẹ́tí ṣètò yìí àwọn ẹ̀kọ́ tọ̀yọ̀ ká mọ̀ nípa Ramadan àwọn tọ̀yọ̀ ká ní nínú mà kí Ramadan ò tó wọlé torí ẹni tí bá ń ṣẹ̀sìn láì nímà ìṣekúṣe ni ọmọ ṣe wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.